نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد ọlọ́run látọrọ ìkẹ́ àti ìgbẹ́ fún wa síwájú wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam àbí aláṣùmáàlú wa tààlà ó sì yàlẹ̀ fún àforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa àtọrọ ìkẹ́ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ fún òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam àwa bí lọ́dọ̀ ọlọ́run kọ́mọ́sàdógún yẹ̀kúláàs èyí tí máa ṣe fún àwọn ẹrú rẹ̀ kọ́mọ́sàdógún rẹ̀ fún wa. ní ìtẹ̀síwájú lórí àlàyé nípa alukọ̀rán ìtẹ̀rí èyí tí a máa ń sàlàyé rẹ̀ lọ́jọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. súrà tí a ń bá lọ òun náà ní súrà tó alẹ́ ìmọ̀ràn. Aya ta tuka yi òun náà ní aya one fifty one seventy five. أعوذ بالله من الشيطان الرجيم ولا يحزنك الذين يصارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله أن لا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم إن الذين اشتروا الكفر بالإيمان إن الذين شرعوا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم ولا يحسبن الذين كفروا أنما نولي لهم أنما نولي لهم خير لأنفسهم إنما نولي لهم ليزدادوا إثما ولهم عذاب حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله من فضلي هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما دخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير بسم الله الرحمن الرحيم ولا تعزم ولا تعزمك الذين يسارعون في الكفر ولا يحزنك الذين يسارعون في الكفر ولا يحزنك الذين تكفوا الله شيئا يريد الله أن لن يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا إن الذين اشتروا الكفر بالإيمان إن الذين اشتروا إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب عزيز ولا يحسبن الذين كفروا له ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليذر وما كان وما كان الله ليطلعكم على البيت وما كان الله ليطلعكم ليطلعكم وما كان الله ليطلعكم على البيت على البيت يجتبي من رسله ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسوله ورسله فآمنوا بالله ورسله وإن تؤمنوا وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم هو خير لهم هو خير لهم بل هو شر لهم سيطوقون بل توهمون ما ينبغي به يوم القيامة سيطوقون ما بخلوا به يوم القيامة سيطوقون به سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون تكون قبيل الحمد لله وقال في قلوب ọlọ́ọ̀bá sùhánù wàtàhálà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀. ولا يحزنك الذين يسارعون في الكفر ọlọ́wọ́ bá ń bá ànábì sọ̀rọ̀ nígbà tí àdébùwà muhammad sallallahu alayhi wa sallam ó wo ọgọrọ àwọn èèyàn lẹni tó ṣe pé wọn ń sojú kòkòrò síbi ìmáṣẹbọ pẹlú ọlọrun bá nẹbi ṣe ń pè wọn sọlọláhu alayhi wa sallam ni wọn sí ikún wọn ò jẹ pé ànábì kàkà kọ́ tẹ̀ lára wọn ìtún lé sí i ni eléyìí wá mú inú ànábì máa bàjẹ́ lọ́lọ́ wọn sọ fún ànábì inú ayé yìí pé. wàlá yàtúnkàlẹ̀ ní ayọ̀sá rẹ̀ ọ̀hún láti rúkọ. ọlọ́run ní ànábì má ó kó bànújẹ́ bọ́ láyà zọ́nkà má ó kó bànújẹ́ bọ́ àwọn àwọn ni. alẹ́bí iná yusari ọ̀hún nàbìlú. àwọn tó ṣe pé wọ́n ń ṣe kìràkìtà wọ́n ń dààmú wọ́n ń salápa tètè wọ́n ń ṣèdíje níbi ìṣẹ́bọsọ́lọ̀ wọn ìṣe kìràkìtà wọ̀nyí ìmá ṣèdíje níbi pé kí wọ́n takùtọ̀ lọ́wọ́ ọba yìí mọ́jọ kó bàmújẹ́ bọ̀rọ̀ ànábì. wàlá yà lóhùn kálárì láyò sáré ọ̀dà mélòó kọ́. nígbà míì ẹni tí ń ṣe tọ́lọ́ ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ẹni tí ń gbé súnà ànábì dúró sọlọ́lá àwọn àrẹ̀wọ̀sánlá tó bá wu àwọn èèyàn tó ṣe kí wọ́n kọ́tọ́ lọ́wọ́ tí wọ́n ṣe bídíà àwọn tí wọ́n ọ̀gbà tán lọ́hùn tó bá wo wọ́n bí wọ́n ṣe ń ṣe yóò sì máa dẹ́rù gbàgbà mi yóò sì máa kó ìbànújẹ́ bá a gbọ́dọ̀ àwọn èèyàn ṣe ń ṣe báyìí a sì pè wọ́n pè wọ́n ìta ń ṣe ìmú òṣèré sí kankan àwọn èèyàn ó sì máa ṣẹlẹ̀ wọn ọba wọn ó tún máa díje lélẹ́yìn. lásìkò dáwà yìí wọ́n ṣe mọ́lódì lọ́wọ́ àwọn èèyàn ń ṣe mọ́lódì wọ́n sì gbà pé ní táwọn ń ṣe òun ni tó dáa jù nínú ìsinmi àwọn ọba ẹni tó jẹ́ pé òun wá jẹ́ kó súnmọ́ lòun fẹ́ ṣe tọ́lọ́wọ́n àtànẹ́mì lọ́fẹ́ fẹ̀lẹ́ nígbà mi yọ wọn á wò wọn báyìí á àwọn èèyàn ṣe wá ya kórí báyìí wọ́n sì wá ya ọ̀tọ̀ ọlọ́run báyìí bí wá sí wọn pè wọn ti ń fẹ́ kí wọ́n ṣe tọ́pẹ́ kó wọn kí wọ́n ṣe ní ti dáadáa eléyìí a máa kó dààmú báyìí nígbà mi ìwé ẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ sáàmì wa muhammad. wàlá yàtúndùnkà lẹ́yìn ayọ̀ sáré ọ̀hún láfẹ̀lùkọ. bàtà nàbí kọ́ àwọn gẹ̀gẹ̀ rí nílùú maka ti ń pè wọ́n kàkà kọ́ dẹ̀ lára wọn ẹ̀ lè sí ni eléyìí wá mú kí inú ànábì ọmọ bàjẹ́ lọ́lọ́run wá kó ànábì sákìyèsí pé wàhálà tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe yìí o má jẹ́ kí n tí wọ́n ń ṣe yìí má jẹ́ ó kó bànújẹ́ bọ̀. wàhálà kàlẹ́dínlá yóò sáré àwọn ọ̀dàpẹ̀lú kò. nítorí pé ìnáhùn láyé ẹ̀dùn wọ́n ṣe. láyé ẹ̀dùn wọ́n ṣe. nítorí pé n tí wọ́n ń ṣe yìí bó ṣe wù kí wọ́n pọ̀ tó níbi ìbàjẹ́ láyé tó lọ́ àṣẹ ìyá wọn ò lè kó nira kankan bọ́ ọlọ́run. gbogbo wọn bẹ́ẹ̀ ṣe wù kí wọ́n tara wọn jẹ tó lérí aburú tí wọ́n ń ṣe ní tí wọ́n ń ṣe yìí kò lè kú kankan bọ́ ọlọ́run ọba àtàwọn tí wọ́n wọ́n ń ṣe ọbàtálá àtàwọn tí wọ́n ń ṣe ṣàngó àtàwọn tí wọ́n ń sọ̀yà àtàwọn tó ṣe pé ọ̀yọ́ ni wọ́n ń gbé àtàwọn tó ṣe pé ọ̀ṣun òṣogbo làwọn ń ṣe àtàwọn tó ṣe pé àtẹ́wọ́ mẹ́ta lọ́kan làwọn ń ṣe bó ṣe lè kí wọ́n dàbí kí wọ́n pọ̀ tó kí wọ́n máa gbádùn tó láyé ọlọ́run tí wọ́n ń ṣe èyí kò lè kó nira bọ́lọ̀. ẹnìnàhùn láyé yàdó omi náà.

kò lè kónira bá ẹ̀sìn ọlọ́run ìyẹn ò ní kẹ́sìn ọlọ́run bá gòkè bọ́lá bá dọ́là kò sí ọlọ́run yòó. kọ́dà ní tí wọ́n ń ṣe èyí kò bíbi kankan ní àwọn ànábì ọlọ́run lára wọ́n ṣe bí ara wọn. ọlọ́run láyà gbogbo lọ àṣẹ ìyàmù. ẹnáhùn láyìn àdókòó bá àṣẹ ìyàmù. ọlọ́run ní tí wọ́n ń ṣe èyí kò sí nǹkan kan tó fẹ́ ṣe fọ́lọ̀ láàfin wọn sọ nínú àdìsí ànábì sọlọ́lá àdìmọ́sẹ́lẹ̀ anábì ní tí gbogbo àwọn èèyàn atẹni àkọ́kọ́ atẹni ìgbẹ̀yìn èèyàn wọn àtàlìjànú wọn tí kálukú wọn bá kó jọ wọn wá dúró àwọn náà wá ń ṣe bí ọkùnrin kan tó ṣe fóun ní sẹlọ́wọ́n bàdùn láyé kálukú wọn sẹlẹ̀ wọn ba bírú ọkùnrin yẹn ṣe ń sẹlẹ̀ wọn lápẹjúwe kálukú ń ṣebí ìfìrà àwọn náà gbogbo àwọn tí ń bẹ láyé àtàlìjànú àtẹ̀yẹ wọn. èyí tí wọ́n ń ṣe yìí bó ṣe lè wò kọ́ ma kò lè dínkù nínú ọlá ọlọ́run ọba kó wá dín kankan kù nínú ọlá tọ́lọ́run ọba ní kò lè dínkù. àrà gbogbo àwọn yẹn ti wá kọtọ ọlọ́wọ́n ọba yìí o yóò wá díjọba ọlọ́wọ́n ọba gbogbo lè dínkù. sẹ́ẹ̀sì mọ̀ báwo èèyàn báwa bá ṣe ń léyìn lẹ́yìn sí níbi tá à ń ṣe lágbára á máa ń pọ̀ sí i sọ fún wa pé àlùmọ́ọ́lù òkọ̀wé yóò bí ìfò wa nìyí. kọ̀ọ̀kan bí bá ṣe ń léyìn lẹ́yìn sí lágbára rẹ̀ ọmọ àpọ̀ sí i. rẹ̀ ìlú kọ̀ọ̀kan ló ní gọ́fúnà kọ̀ọ̀kan bí ìlú yẹn bá ṣe pẹ̀ sí bẹ́ẹ̀ náà níjọba gọ́fúnà yóò ṣe tó sí. bẹ́ẹ̀rù bá ṣe pọ̀ nù ìlú yẹn sí bẹ́ẹ̀ náà lágbára gọ́fúnà yóò ṣe tó. kò wá sí bí gọ́fúnà ṣe fẹ́ tó agbára tiẹ̀ ò lè tó pírẹ́sidẹ̀ntì nítorí pé. èyí tí president ń kọ̀ntró àwọn tí ń bẹ lábẹ́ ìtì ẹ̀ ojú ti gọ́fúnà lọ. bí èèyàn bá wá jẹ́ president ìlú kan tó bá lágbára bí èèyàn rẹ̀ ṣe tó náà lágbára rẹ̀ ó ṣe tó. tá a bá ní ká wo kọ́ńtìrì míì sí o ó kéré sí nàìjíríà ní gbogbo ọ̀nà. ìjágbára agbara agbára president ìbẹ̀lẹ̀ ìtagbára nigeria nàìjíríà La, nítorí pé bàbá ṣe ń rí èèyàn lẹ́yìn wa sí lágbára ó sì máa pọ̀ sí àmọ́ tọ́lọ́hún ò rí bẹ́ẹ̀ gbogbo yín ẹ̀ bá ṣètọ́lọ́hún kò ní kí ìjọba rẹ̀ ó lékún kí gbogbo yẹn wálẹ̀ ṣètọ́lọ́hún ọba kò ní kí ìjọba ọlọ́run ṣe kiri kó dínkù lọ́lọ́wọ́ á sọ fún wa pé sọ fún wa nẹ́bí sọ fún wa àwọn tí wọ́n ń salápá tètè níbi ẹ̀kọ́ àwọn tó ṣe pé níbi kí wọ́n takùtọ́ ọlọ́run ọba ni wọ́n ń ṣe kìràkìtà lélẹ́rí ibẹ̀ ni wọ́n ti ń gboyè àwọn ẹgbẹ́ jẹ́ dìbídíà o wọ́n ń gba oyè oríṣiríṣi dìbídíà wọ́n máa ṣe inú wọ́n sì máa dùn wọ́n sì máa rérò bá ṣe ń gbìyànjú àwọn èèyàn máa wá ní tí wọ́n ń ṣe yìí ọlọ́run ní ilé ànábì bí ó yí wọn pé láyé ìyàtọ̀ gbogbo lọ́ àṣẹ ìhà. ìnáhùn láyé ìyàtọ̀ gbogbo àṣẹ ìhà. bó ṣe lè wò kọ́ mọ̀ wọn ò lè ní ọlọ́run lára bó ṣe lè wò kọ́ mọ̀ wọn ò lè ní ẹ̀sìn ọlọ́run ọba lára bó ṣe lè wù kọ́ máa ìkẹ̀kẹ́ nínú agbára ọlọ́run ìjọba ọlọ́run ọba ò lè tibẹ̀ dínkù. ọlọ́wọ́ tẹ̀síwájú ọlọ́ni yorí ló lọ wọ alẹ́ ayé jẹ́ alẹ́lá muhabban fìlà àkẹ́rà. yorí ló wọ alẹ́ ayé jẹ́ alẹ́lá muhabban fìlà àkẹ́rà. ọlọ́ni. ìdíje tí wọ́n ń se níbi ìtakùtọ̀ lọ́hùn wọn ṣàdédé máa ń ṣe kọ̀ṣàdédé rọrùn fún wọn báyìí ọlọ́ni àwọn ọlọ́run ọba yòrídó lọ àwọn ọlọ́run ọba fẹ́ fún wọn allah yẹjẹ alàlá muhammed sọ fún wọn àfẹ́ kí wọ́n lérè tí wọ́n jẹ lálẹ́kẹ̀ àmà òun ló já tù wọ́n lẹ̀bẹ̀ náà fi ń ṣe tí wọ́n ṣe lọ. wọ́n fi ń rìn ṣe náà fi gbèrò sọ́kọ̀ lè lọ́kọ̀ wọ́n fi ń kọ́. báwo bí díà kan ní bá ń ṣe wá àti lọ́wọ́ báyìí tí ó ti ọkọ̀ dárin lọ tí ọgbọ́n ti gbádùn ara ẹ lọ kí wàá ṣe tó bẹ́ẹ̀ wàá sí kan orin mẹ́wàá tẹ́sí gbọ́gbọ́ jó lọ lọ́jọ́ ìpàṣẹ ìró ti dèké ni ìró ti ya tó wọn náà tó ń jẹ́ ajánásì tó ń rẹ̀ bá wà ohun rẹ̀ gẹ́ tó gbọ́ lọ́tọ̀ ẹlòmíín wọ ajánásì lọ́fẹ́ wá gbọ́ wà sí wọn ti pèrò sọ́kọ̀ lọ ìró ti máa pọ̀ àmọ́ bí tí wọ́n ti sòdodo ẹ̀ nírí yẹn bẹ̀rẹ̀ ọlọ́run ní báwọn oníbídé àṣẹ ń pèrò sọ́kọ̀ táwọn èèyàn ń dá wọn lóhùn yìí táwọn èèyàn tó ń pè wọn lárugẹ táwọn tí wọ́n ń ṣẹbọ sọ́lọ́hún tí wọ́n ń pèrò sọ́kọ̀ táwọn èèyàn ń dá wọn lóhùn yìí ọlọ́run láì ṣe léyìí tá a fẹ́ fún wọn ni pé a kí wọ́n lè àmọ́. bí ọlọ́run láì fẹ́ kí wọ́n lẹ́sìn kan lálùkẹ́ àmọ́ lójú wọn máa rí ṣe lójú kí ni wọ́n tún máa dùn lójú kí wọ́n tún máa rí ọ̀rọ̀ níbi kí wọ́n láwọn ọba ìyá ọ̀nà ìtakùtọ̀ ọlọ́run òun nílẹ̀ tó máa rí sí òun ló tó máa dáa fún òun ní òní rẹ̀ òun ní òní nígbà fún amẹ́ni tí tọ́lọ́ wọn ọba nígbà míì tí wọn àlùbá máa jẹ́ tí wọ́n gbà mí ìdààmú máa jẹ́ tí wọ́n gbà mí ìyàwó tí wọ́n lè má rí sí wọ́n lè má rí jẹ́ gbà mí máwọn ti ń takòtò ọlọ́wọ̀n ọba ẹ̀rí gbogbo ọlọ́wọ̀n adẹ fún wọn ọlọ́run láti ṣe léyìí tá a fẹ́ fún wọn ni pé a fẹ́ kí ẹ̀sán kan jẹ́ tiwọn lálùkì àmà torí ẹ̀ ní wọ́n fi ń ṣe tí wọ́n ṣe yìí wọ́n làwọn àdáàbò àdáàbò. wọ́n làwọn àdáàbò àdáàbò. ọlọ́run nínú tí ó jẹ́ tiwọn àwọn tí wọ́n ń ṣèdíje tí wọ́n ṣe competition lérí ọ̀rọ̀ ayé lérí ọ̀rọ̀ ìtakòtò ọlọ́run ọba ọlọ́run ní pé wọn ò ní lẹ́sàn lálùkì àmà wọ́n tún jẹ ìyàtọ̀ lágbàá wọ́n tún jẹ ìyàtọ̀ lágbàá gbogbo abá àṣẹ́mìlọ ayé yìí ọgọ́rọ̀ àwọn èèyàn àìnígbàgbọ́ sálìkè àmà àìsí máa ń tí ọ̀sẹ̀lẹ̀ lálìkè àmà ó jẹ́ kálukú ọmọ dààmú ju bọ́ọ̀lù ṣùgbọ́kọ̀ dààmú lọ ó jẹ́ kálukú ọmọ sáré níbi tí ọ̀tàn wọn á gbà tí ò ní tán ọlọ́run gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n ṣe é kalẹ̀ kókó de ìdàlùkè àmì kí wọ́n mọ̀ lẹ́sàn kí ìyàwó sì lè jẹ́ tiwọn ní kọ́ ọlọ́run wọn. ọlọ́run láwọn tó ṣe pé wọ́n ra ẹbọ àwọn tí wọ́n ra ìṣègbè fèrè sọ́lọ́run ọba tí wọ́n fi ìgbàgbọ́ rà á bí ìgbà tí èèyàn ná owó obìnrin alẹ́ ọ̀nà owó ṣẹ́gẹ́lì obìnrin alẹ́ àwọn wa ná ìgbàgbọ́ wọn wọ́n fi ra ìṣẹ́bọsọ́lọ́mù ọlọ́run láwọn tí wọ́n ná ìgbàgbọ́ tí wọ́n fi ra ìṣègbèbèrè sọ́lọ́mù ọba ọlọ́run láyé ẹ̀dùn òru الله شيئا لن يضروا الله شيئا ọlọ́run ní tí wọ́n ṣe yìí ò kó nira bọ́lọ́run kò kó nira bẹ́sìn ọlọ́run kò ṣe kankan bọ́lọ́run ọba àlá ọ̀rọ̀ àwọn èèyàn láyé ọ̀rọ̀ àwọn èèyàn gbé ẹ̀sìn wọn kalẹ̀ nítorí àǹfààní ayé wọ́n bá ta ayé wọn wọ́n ta àlùkè àmọ́ wọn fẹ́ra yìí kásàtẹ̀ ti gbádùn láyé ẹ̀mẹ́yà àwọn èèyàn lọ́fẹ́ dìde oyè ẹ̀mẹ́yà àwọn èèyàn lọ́fẹ́ jẹ olórí ní nàìjíríà tó ṣe pé olórí tó fẹ́ jẹ ìpísíńtà àdínkù ó sì torí ẹ̀ ó fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ wà nítọ́ ọba fẹ́ débẹ̀ ó ju ọba wọn yá àwọn ìyá wọn sọ̀rọ̀ gà àwọn ìyá wọn àdínkẹ́ àdínkẹ́ tọ́ ọba fẹ́ débẹ̀ àfikọ́ àwọn alálà ilẹ̀ ní àfikọ́ ojúbà fún wa tọ́ ọ bá fẹ́ débẹ̀ àfikọ́ fi tàwọn nǹkan ṣe ó fi àwọn ẹlẹ́sìn àbáláyé tiwọn ó fi tiwọn sí ó sì fi tàwọn mẹ́ta lọ́kan ó fi tiwọn sí ó wò lè dúró bí islam lásìkò olóyè yìí ìtọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ ọba àbáwọn tí wọ́n ń jẹ oyè kan nínú àwọn oyè politics lónìí ọ̀nà ibi tí wọ́n ń gbà mí. ọlọ́run àwọn èyí wọ́n ta ìgbàgbọ́ wọn fi ń ra ìṣẹ̀bọ̀sọ́lọ́run ọba ni wọ́n ta ìmẹ́ẹ̀lì wọn wọ́n fi ń ra ìṣègbèfèrè sọ́lọ́run ọba àlá. إن الذين اشتروا الكفر بالإيمان. ọlọ́run àwọn tí wọ́n ń ṣe báyìí ọlọ́run méjì àti sọ fún wọn ní tí wọ́n ń ṣe èyí kò sí ìkankan tó fẹ́ ṣe fọ́lọ́wọ́n ọba lẹ́yìn pé kò sí tí ó ṣe fọ́lọ́wọ́n ọba ní wàlà hùn àdàbùn àlè. wàlà hùn àdàbùn àlè. ọlọ́run láwọn ọlọ́run ọba àníṣe àṣàdéhùn fún wọn ìgbé ìyàwó jẹ tiwọn ọlọ́run àtẹ̀síwájú. ولا تحسبن الذين كفروا أنما نبدي لهم خير لأنفسهم ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ ṣe lè fèrè sọ́lọ́run ọba ọlọ́run ni ẹ mọ́ lérò rárá anamẹ́numu lè dáhùn ẹ mẹ́ lérò pé àwọn ọlọ́run ọba à ń lọ yín lára láyé àbí ẹ tètè kú ẹ má lérò pé ìlọ́lára tá à ń ṣe fún yín tá a jẹ́ kẹ́mi yín ó dùn yìí ẹ má rò pé ìfẹ́ láyé yìí ò ká irun lè àrùn kó ṣe yẹn ọlọ́run gbogbo ẹni tẹ́ ẹ jẹ́gẹ́sẹ̀ yìí sọ́lá wọn bá ẹ̀yin tẹ́ ẹ kọ́ tó ọlọ́run tẹ́ ẹ kọ́ tà nẹ́bí tẹ́ ẹ kọ́ sí ọlọ́run ẹ má rò pé ìlọ́lára tọ́lọ́wọ́n bá ń lọ ní láyé ìgbádùn tẹ́ ẹ rí láyé ìnáwó rẹ̀ nǹkan tẹ́ ìnáwó rẹ̀ nǹkan tọ́wọ́ yìí sì ń to títà àwọn mùsùlùmí ó sì to ẹ má rò pé ó lóore fún yín o ẹ má lò ó lóore fún yín o kò lóore fún yín o ọlọ́run kí ló dé tá ṣe bẹ́ẹ̀. iná máa ń lè láwọn ní ẹ̀dáàlú ìfúnmá. ọlọ́run ní à ń lọ yín lára à ń jẹ́ kẹ́mi yóò gùn léyẹ̀ sí dáadọ́ ìfìmá kẹ́yìn kẹfẹ́rí yìí kẹ́ ẹ lè lékún lẹ́sẹ̀ yìí à ń sọ wọ́pọ̀ yín kẹ́ ẹ lè fi mu tí dáadáa kẹ́sẹ̀ yóò lè pọ̀ à ń sọ lábọ̀ yín kẹ́ ẹ lè fi ṣèṣì ní dáadáa kẹ́ ẹ lè ru ẹ̀sẹ̀ yín wá lókùn níwájú ọlọ́run ọlọ́run ní anikẹ́mi yẹn ọmọ ẹgbọ̀n kí wàhálà yóò lè bá a pọ̀ kẹ́ ẹ lè dẹ́sẹ̀ lóríṣiríṣi ẹni mi ò tún lọ wá wo nípa mi nínú àwọn oníbàjẹ́ yìí káwọn aráàlú pẹ̀lẹ́ ẹ̀yin tẹ̀ ń sọ ọlọ́run ọba gan ọlọ́run ọba ti èyí ọlọ́run máa ń dẹ́wò wọ́n máa ń sọ lẹ́nu wọn èyí tẹ̀ ń ṣètò ọlọ́run ọba gan lẹ́ẹ̀rí ṣètò wa èyí gan lọ́wọ́ yóò tó nǹkan ọ̀rá wa bá a ti máa ṣe là ń ṣe yìí ọlọ́run sì ti dáa bẹ́ fún wa kí ni mo pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run ti mú mi. kí la bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò fún wa ọlọ́run ọba fẹ́ràn ẹlòmíì kan tí ò sí tọ́lọ́run ọba jẹ ní tọ́fẹ́ tó sì tiẹ̀ lọ lẹ́nu wọn lọ. ọlọ́run ní gbogbo ń tá a ṣe fún yín yìí ọlá la ṣe fún yín ni ipò la ṣe fún yín ni ẹ̀yin tẹ́ kọ́tọ́ lọ́run. ẹ̀mí yín la ní òkun ni ọlọ́run là ṣe é fún yín léyè sí dáadó ìfìmáàlì kẹ́ ẹ̀ lè lékún lẹ́sẹ̀ tẹ́ bá wá lékún lẹ́sẹ̀ tán. ولهم عذاب مهين ولهم عذاب مهين ọlọ́ni bákan náà àtúwá palẹ́sẹ̀ kalẹ̀ fún yín ìyá kan èyí tó ṣe pé yóò jẹ̀bẹ̀rẹ̀ yín níwájú ọlọ́run lórí jásí pé ní gbogbo wa ta fẹsẹ̀tọ̀ ọlọ́run ọba ìfẹsẹ̀tọ̀ ọlọ́run ọba wa ní kò túmọ̀ sí pé ẹ̀mí wọ́wàá gùn ò tí ọmọ ahụ wò pé àwa tá à ń ṣe náà lójú méjèèjì tá à ń gbé wákàtí mọ́ra àwọn dúró yìí tá à ń ọlọ́run owó gun kalẹ̀ bá sì fẹ́. ọba àwọn atọrọ jù bẹ́ẹ̀ lọ ó ṣeé kẹ́mi ẹni tó ṣe pé òun ní gbèrè ilẹ̀ òun ní yìí yóò ìwọ sì ní òyòyò sísì lọ́dọ̀ mi kó bẹ́ẹ̀ ẹlòmíì ò tó bẹ́ẹ̀ yín. nígbà míì ẹni tí ń ṣe tọ́lọ́run ọba kọ́má lérò gbogbo tóun fẹ́ lọ́lọ́run ọmọ àpọ̀ òun jẹ́ lọ́lọ́run ọmọ jù. àwọn tí wá tọ́lọ́run ọba ọmọ wa gbádùn bí ìrànú ṣúgà. àwọn ni tí wọ́n à ń ṣe é fún wọn kíyà àwọn olè pọ̀ níjọ́ pé la kìí àmà. ìnáwó àlùmí lẹ́kùn ní ẹ̀dádù ìfà. torí pé bẹ́ẹ̀ bá ṣe dẹ́sẹ̀ sí bẹ́sẹ̀ yìí bá ṣe pọ̀ tó náà lè yá yóò ṣe pọ̀ tó lálẹ́ kìí àmà. bọ́lá wọn bá sọ fẹ́ lómi kì í rẹ́sẹ̀ dà bọ́lá wọn bá sọ fẹ́ lómi lẹ́sẹ̀ rẹ̀ máa fi pọ̀ bọ́lọ̀ wọn bọ̀ bá ní kẹ́mi ẹlòmíì ogun lórí aburú jẹ́tọ́ bẹ́ẹ̀ yóò sì náà lọ́wọ́ wọn bá pa ẹsẹ̀ yọ ọmọ níwọ̀n bá. àmọ́ ìlú jẹ́ kí wọ́n jọ bẹ̀rẹ̀ sí lónìí ni òun wá lọ́dún kan lọ́dún méjì olùmẹ́wàá ológun ọdún bẹ̀ pẹ̀lú ẹni tí wọ́n jọ bẹ̀rẹ̀ tóun sì kú jọ kejì òní náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fagbó òní náà làwọn méjì jọ kóra ìgbà tó ń ṣaláìsí ẹnì kejì ń bá tiẹ̀ lọ olùkọ́ ọdún bẹ́ẹ̀ olùkọ́ àti ìyẹ̀sí bẹ́ẹ̀ lérí pé wọ́n ti ń mu sìgá ọ̀rọ̀ tó tòun dá ni ọ̀rọ̀ la sílẹ̀ alọ́ lára anìkọ́mọ ẹgbẹ́ láyé kí ẹsẹ̀ rẹ̀ ó lè pọ̀ tẹsẹ̀ rẹ̀ bá wá pọ̀ ọ̀rọ̀ la wá pa lẹ́sẹ̀ kalẹ̀ fún ìyá tí ó dojú ti ní dọ̀gbẹ̀dà kìá. wàlàhùn àdàbùn mọ̀lẹ́. lórí ẹni tẹ́mi rẹ̀ kúrò yẹn lérí ìyá lérí òsì lérí ìtàkùtọ̀ lọ́wọ́ ọba ìyá rẹ̀ ó kéré síta ẹni tẹ́mi rẹ̀ gùn lérí ìtàkùtọ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ náà sì ni ẹni tí ń sitọ́ lọ́wọ́ ọba tá a bá rí èèyàn méjì tí wọ́n sitọ́ lọ́wọ́ ọba lójú méjèèjì tí wọ́n tẹ̀lé súnà nàbì lójú méjèèjì tá a wá rẹ́ nìkan tó yára kó lérí súnà àwa rẹ̀ nìkan òun lo àìmọye ọdún lérí súnà yìí tẹ́fẹ́ ṣe dáadáa tó bá dànù kẹ̀ á mà ládàá ó jùlọ àwọn lọ. ẹni tẹ́mi rẹ̀ ó kùn yẹn ládàá tiẹ̀ ọ́ pọ̀ ju tẹ́mi tẹ́mi rẹ̀ kú lọ lóbi jẹ́ sùpé ní péye máa ń ṣe dáadáa náà tá a bá rí dáadáa ṣe tó bá pẹ́ dáadáa bẹ́ẹ̀ náà ni ládàá wa ó sì pọ̀ sí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ọlọ́run tẹ̀síwájú náà láyé ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه ọlọ́run ní kò tọ́ka wọ ọlọ́run ìyàtàrà lùmí ká fi àwọn olùgbàgbọ́ òdodo sílẹ̀ aláàbẹ̀ àǹtùn àlẹ́ yìí lẹ́yìn tẹ́yìn ìfìrí ìsìn lérí ìranù tẹ́yìn kìfìrí tẹ̀sí ọlọ́run ní kọ̀tọ́ fáwọn ọlọ́run ọba àwọn ọlọ́run ọba àlè kí wọ́n lè lérí tẹ̀sí káwọn náà mọ wá sí tẹ̀sí. حتى يميز الخبيث من الطيب حتى يميز الخبيث من الطيب ọ̀rọ̀ mi tá a ṣe yìí a ṣe ká lè bá àyà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ẹni rẹ̀ kó nú àwọn ẹni gbó káàsì yẹ àwọn ẹni púpọ̀ ní àwọn ẹni lé ìyẹn ni pé àdá mùsùlùmí àti gèfèrè papọ̀ ọlọ́run ní ìtẹ̀yìn gèfèrè ń ṣe àníjà mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ káwọn ọlọ́run ọgbọ́n lè lu eléyìí láti fi ṣèyàtọ̀ láàrin ẹni ilé àtẹnigbó láàrin olùgbàgbọ́ òdodo àti mọ̀nàfìkì láàrin mùsùlùmí àti gèfèrè. láàrin ẹni tó fẹ́ ṣe tọ́lọ́wọ̀n àtẹni tí ò sí tọ́lọ́wọ̀n ọba ọlọ́run ní à eléyìí bẹ́ẹ̀ wọ́n máa ká lọ́wọ́ wòlé yìí kele àkùnmọ̀ alọ́wọ́rọ́ yìí. wọ́n máa ká lọ́wọ́ wòlé yìí kele àkùnmọ̀ alọ́wọ́rọ́ yìí. ọlọ́run ní bákan náà àwọn ọlọ́run ọba àní mú yín máa kọ̀kọ̀ àní mú yín rí kọ̀kọ̀ ẹ̀ẹ́dì máa ń ọba tọ́jú pamọ́. ولكن الله يجتبي من رسله ولكن الله يجتبي من رسله من يشاء ìyẹn ni pé ẹni tí ó dáa fún látara ẹ̀sìn ọlọ́run àtẹni tí ò ní dáa fún látara ẹ̀sìn ọlọ́run ọlọ́run láwọ ọlọ́run ọba àníjẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn ọlọ́run ọba àníjẹ́yìn èèyàn ẹ̀yìn gèfè níyì kẹ́ ẹ̀ mọ́ kọ̀kọ́ bẹ́ẹ̀ àmọ́ àwọn ọlọ́run ọba ò yẹ ti tẹ́bi àmọ́ ṣàlẹ́sà mẹ́rin rọ̀sọ̀lẹ́yìn nínú àwọn òjíṣẹ́ wa máa ń yẹṣà ẹni tó bá wù wá ìyẹn tó bá wù wá lọ́wọ́ ọlọ́run ọba lágbèsẹ́lẹ́ lọ́wọ́ ẹni tó bá wù wá ọlọ́run ọba láàrin kọjá níbi ọlọ́run káwọn èèyàn máa tara rẹ̀ mọ́ni ọlọ́run nítorí báyìí ẹ̀yin olùgbàgbọ́ òdodo fàhámínú bí lọ́ fàhámínú bí lọ́ ìwà rúṣùlẹ̀. ẹ nígbàgbọ́ sọ́lọ́run ọba o ẹ sì nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run tẹ ẹ bá nígbàgbọ́ sọ́lọ́run ọba tẹ ẹ sì nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run. wọ́n tó nínú. وتتقوا فلكم أجر عظيم ọlọ́run tẹ́ ẹ bá kọ́ ọlọ́run bá wáyé tẹ́ ẹ sì bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ ṣe tọ́lọ́run ọba ní kẹ́ ẹ ṣe tẹ́ ẹ pa àwọn òfin ọlọ́run ọba mọ́ ọlọ́run ní ẹfẹ̀mí balẹ̀ yìí tẹ́ ẹ gbọ́ ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run ọba àlá yọ jẹ̀sìn yín. ìyẹn ni pé gbogbo ẹni tó ṣe pé orí gbàgbọ́ ọ̀tẹ̀lé gbàgbọ́ orújú ọ̀nà dáadáa ọ̀tẹ̀lé dáadáa ó sì rọ́nà àánú ọ̀pọ̀nà àánú sílẹ̀ ọlọ́run gbogbo ẹni ọlọ́run lá àwọn ọlọ́run ọba apalẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀ adìrọ́n àbí ẹ̀sán tó tóbi kí lẹ̀sán náà òun náà làjẹ́ náà ọlọ́run apalẹ́sẹ̀ kalẹ̀ fún wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa a nípa fẹsàn yẹn ṣe máa tó níjọ́ òkúndàlẹ̀ kìí àmọ̀ làá fi ń fojú kiri iṣẹ́ tàṣí tó bá jẹ́ sí gbogbo wá sí mọ èrè tá a máa rí láyé níbi iṣẹ́ tá a bá ṣe tá a mọ pàtàkì rẹ̀ bẹ́ẹ̀ náà la mọ pàtàkì iṣẹ́ àlìjẹ́nà ni àtòrí tí ń bẹ lálìjẹ́nà gbogbo wọ́n sáré sí jùlọ yìí àní aláàrí àmọ́ torí pé àmọ́ bó ṣe tó ó dìgbà ká bá kú ká tó mọ̀ a kàn ń gbọ́ ni àmọ́ bó ṣe rí lóbi jẹ́ sí pé ní tọ́mọ kékeré bá ń bẹ ní kékeré tí ò tí ń mọ̀ tó sósì. So àbí kò tí ì mọ tó fẹ́ sẹlẹ̀ níwájú kódà tó bá ti bàlágà tẹ́ bá ń sọ fún un pé mójútó sẹ́ kàwé rẹ kéwù rẹ iṣẹ́ ọwọ́ rẹ mójútó nígbà tí ọmọ bàbára tí ó fi kàn yẹn sí kò tí ì mọ ìsàn kan yẹn kò ní ní kàkúsì níjọ́ tó bá wá mọ orin tí ń bẹ nídìí pé kéèyàn ó mójútó sẹ́ kéèyàn ó ṣẹ́ka takuntakun láyé òun ó rẹ̀ rẹ̀ láyé kóhun ó tó lọ níjọ́ náà ni wọ́n máa dààmú lérí iṣẹ́ yọ ọmọ wa lo àsìkò tó ṣe pé òbí rẹ̀ náà ẹ̀sìpẹ́sì kò lè lórí ẹ̀ lérí iṣẹ́ náà nítorí kò tìmọ̀ sọ́tì mẹ́bẹ̀ òun náà ti rí pé àti wọn ń dàgbà àti tó yàwó fẹ́ ìyàwó sì jẹun yóò gbajúmọ́ sí àbí olùgbàdúmọ̀ tùlọ́mọ̀ pé tó bá ti parí oṣù tó òun bá ṣiṣẹ́ tó bá ṣe bó ṣe é kó ṣiṣẹ́ òun ó rò ó mú wọlé ọmọ pé tó bá da alẹ́ tó ń bá iṣẹ́ bó ṣe yẹ kó òun orí ṣiṣẹ́ tó jára mẹ́sẹ̀ yìí òun ò lòó mú wọlé tọmọ bá béèrè òun orí kẹfì kalẹ̀ bí àwọn bá béèrè òun orí kẹfì kalẹ̀ bóun náà bá ní bùkátà sí òun orí kẹtó wọn nà tó rọmọ pàtàkì rẹ àmọ́ nígbà ń bẹ kékeré tí o ti mọ̀ tó sósì tẹ́ lọ́dún sẹ́ lásìkò torí kọ̀ọ̀kan pàtàkì rẹ̀ kò ní ní kàkúsí lérò bí kẹ́ fi àgbẹ̀ ni bí kẹ́ dààmú rẹ̀ ni. bẹ́ẹ̀ náà làlìkè ámà tá a bá pàrọ̀ èèyàn sí pé ẹsẹ̀ tọ́lù wọn bá ní kẹ́ ẹ ṣe ẹ tẹ̀lé súnà mẹ́tùwá muhammed sọlọ́lá àlùwọ̀sálà nítorí pé àwọn èèyàn mọ́bórì yẹn ṣe tó àwọn èèyàn ní kàkúsí àwọn èèyàn ní kàkúsí. àwọn èèyàn ní bàbá rẹ̀ àwọn èèyàn mọ̀ sáfù àwọn èèyàn ọmọ ẹni bíi pé ẹ ń dààmú àwọn bíi pé ẹ̀ ń ní àwọn lára ọlọ́run ní ẹ lọ mọ̀ pé bá dàbí tó fi ta yìí lọ á sàn gbogbo níta ẹ bá ọba. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله آية إليه ọlọ́run fi ń bá àwọn ahun wí àwọn ahun àwọn ahun lójú méjèèjì àwọn tọrọ wọn bá fún tiwọn náà àwọn wọn fún tiwọn àwọn tó ṣe pé ọlọ́run ọba sùhánù wọ̀tàhálà ó fún wọn lọ́lá àwọn náà ò fáwọn èèyàn nínú ọlá náà ọlọ́run fi àyà yìí bá wa wí ọlọ́run wọ̀lá àyà sàbánà lẹ́dínà yẹ̀bùkàrúnà bí màá àhùnmùlọ́ọ̀rùn fọ́nù. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله alẹ́dínlẹ́ yẹ kọ́ lónìí àwọn tó ṣe pé wọ́n ń ṣe ahun bìmá àdáhùnmọ̀lọ́wọ́ tí wọ́n ń sahun pẹ̀lú tọ́lọ̀wọ́ bá fún wọn nínú mọ̀ àwọn tí wọ́n ń sahun pẹ̀lú owó tọ́lọ̀wọ́ bá fún wọn àwọn tí wọ́n ń sahun pẹ̀lú tọ́lọ̀wọ́ bá jogún fún wọn nínú ọlá ọlọ́run torí pé owó tọ́nà bá fún ọ lọ́ọ̀lọ́hún ọba sàmù pẹ̀lú ẹ̀ ọgbọ́n tọ́nà tó fún ọ ni ẹlòmíì ọ̀yà ohun ti fún lọ ọ̀yà ohun ti fún lọ ẹlòmíì ọ̀yà ohun débi pé ọ̀yà ohun sórí ara rẹ̀ ọ̀yà ohun sórí ara rẹ̀ ẹlòmíì. ahun tiẹ̀ kò dérí ara rẹ̀ àmọ́ torí kó fẹ́ yahun sáwọn èèyàn ó fi kó bara rẹ̀ táwọn gbà tó bá fún un lọ́wọ́ nítorí pé jẹun kò wá fẹ́ fáwọn èèyàn jẹun kò sẹ́gi ni kò fẹ́ fáwọn èèyàn oúnjẹ tó sì fẹ́ jẹ tẹ̀lẹ̀ lọ ó ti wò pé àmọ̀là níwọ̀n bá náà ẹ bá wọ ẹran lélẹ̀ àmọ́ tó kó ráwọn èèyàn níjòkó ọgbẹ́ ẹran mọ̀lá ọ̀rẹ́ náírà tẹ́lẹ̀ kọ́ ẹran five hundred naira kó fi mọ́ọ̀tì méjì kó fi lé báwọn yẹn ṣe dé báyìí bó ṣe yílù rẹ̀ padà bó ṣe yílù rẹ̀ padà ẹ bá tàmọ́lá fifteen naira ẹran twenty naira. tọ́ba jẹ́ náà kò ní yòó ọlọ́run wá sí àwọn ọ̀rẹ́ rẹ̀ ní àwọn òkú wá kó lọ́dọ̀ rẹ̀ tílẹ̀ bí sùn sẹ́ni kókó bá rà ó sa àwọn àwọn yẹn ó fi kó bára rẹ̀ ó sa àwọn títí ó fi ṣe kíni ó fi kó bára rẹ̀ ẹnìkan jọ kan àlejò wá wá kò wá fẹ́ dáná fún àlejò ọwọ́ àrètí kálejò ọlọ àlejò ọlọ àlejò tó lọ ọlọ kò sí ṣe kò sáì ṣe ibi ní tí wọ́n ń pa wáyé orí pé kí ní ọ̀fẹ́ gbà kí ní wọn máa gbé ọwọ́ sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ọwọ́ ni kọlọ̀ dáná ọwọ́ ni èyí tó ti gbó nínú àwọn adìẹ adìẹ tó ti gbó ọwọ́ ní kọ́mọ ọ̀dọ́ rẹ̀ lọ́dà kọ́lọ̀ òun ní kọ́ pa ọmọ ọ̀dọ́ rẹ̀ wá sí kéde ọwọ́ àpàdé èyí tó àwọn ọdẹ tó lè mú àbá tí wọ́n tó déédéé tí wọ́n lára àfi àwọn ẹgbẹ́ méjèèjì kò ní ọ̀pá èyí tó ti gbó tó lọ bá kó lọ́jẹ ọ̀jẹ á fún ọ̀jẹ ọmọ ọ̀dọ́ rẹ̀ bá pàdé ẹ̀ lóòótọ́ ọba kó eré rẹ̀ àtẹ̀sẹ̀ rẹ̀ ó kókó lé ọba fún wọn ní ọba gbé gbogbo ara fún wọn.

mọ̀ pọ̀ sọ́nù. wọ́n mọ̀ pé eré adìẹ gan ló lọ́lá jù ní ara adìẹ ni eré adìẹ ló lọ́lá jù ní ara adìẹ torí pé ọmọ pé agbárí ẹ̀yẹ ibẹ̀ gẹ́gẹ́ òun ni ọpọlọ bẹ ibẹ̀ gẹ́gẹ́ lọpọlọ wà wọ́n wá sọ lọ́wọ́ wa mi tọ́ sọ́ọ̀sì lọ́wọ́ wa ọmọdé rẹ̀ bá lọ ṣúgẹ́ṣúgẹ́ kò rí na ọ̀sọ́nù ọ̀jẹ́ ni ọ̀jẹ́ ni tó bá ti jẹ́ mi má ṣe wú rẹ̀ nígbà tó sọ àwọn títí ọsọ àwọn débi pé ọmọ rẹ̀ kò jẹ adìẹ alejò tó wá náà kò jẹ dáa òun nítorí pé adìẹ tó wà fara gbé wá náà kìí sadìẹ tó ṣe kéde tó dó déédéé torí ẹ̀ ní pé tẹ́lẹ̀ mi máa ń sa ohun gbà mí yóò sa ohun títí yóò sa ohun síbi ààrẹ kò ní jẹ́ tọ́ka sínú ààrẹ. ọlọ́wà ní gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń sa ohun pẹ̀lú tọ́lọ̀wọ́ bá fún yín nínú ọlá ọlọ́run ẹlòmíì sa ohun débi ìmọ̀ kọ̀mọ̀kọ́lọ́wọ́ ọba lọ́mọ ọmọ sàánù tó fi fóun ní mọ̀ ọlọ́run lọ́mọ ẹ bá wẹ́lò mí pé kọ́mọ yìí níṣẹ́ ọdún márùn-ún lọ́mọ yìí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọdún méjì ni ó lò tọ́mọ yìí tí ó fi lọ ọdún méjì yẹn tán àwọn nǹkan tó yẹ kọ́kọ́ kò ní kọ́ yọ máa lọ sẹ́nu lé táwọn mọ́tò dé láàrin sáré dé sọ yóò sáré dé sọ gbàmí tí máa ń gbé e lọ́wọ́ tí máa ń sáré tí máa ń gbé e lọ́wọ́ kò ní sàlàyé fún wọn kọ́ bàmọ́ bá rẹ̀ wọ́n tún fẹ́ kí wọ́n pẹ́ jù bẹ́ẹ̀ lọ. fún olùdodo méjì lọ tọmọ yín bá wá lọ bá lóun lọ yín lọ lẹ́nu kò ní kọ́ ẹgbẹ́ òde tó bá kọ́ tọ́tọ́ bá máa sáré sí ọ̀pọ̀ àwọn kọ́sọ̀mù mi lọ́wọ́ àdúgbò kan làjọ bí ọmọ ìlú kan ni wá gbogbo àwọn àwọn la ọlọ́lá wọ́n wá sáwọn pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ sì làpá mi náà tí o bẹ́yìn náà bá ti tẹ́lẹ̀ sẹ́nu ọ̀sẹ̀ padà sí wa ni ìdá lẹ́yìn ọ̀sẹ̀ torí yọmọ tọ́jú gan yóò bẹ̀ fún tó bá tún jáde tẹ́lẹ̀ kan tó mọ wọn bá ìtọ́yẹ kó fún wọn kò ní í fún wọn ọ̀nà tọ́yẹ kó kí ẹ̀kọ́ yẹn gbà fún wọn kò ní ṣe kí ni kò ní gbé gbàgbẹ́ fún wọn tí ó tètè yé wọn ọlọ́run gbogbo ẹ̀ ń tẹ̀ ṣe báyìí ọlọ́run ẹ̀ má lóró pé wúwà fáyérá ń là wúwà fáyérá ń là wọn. ọlọ́run gbogbo ẹ̀ ń tẹ̀ fowó sa wọn gbogbo ẹ̀yin tẹ̀sí máa sáwọn gbogbo ẹ̀yin tẹ̀sí kọlá sáwọn ẹ má ló rò pé tẹ̀sí yìí lóore fún yín o ẹ má ló rò pé lóore fún yín o kò lóore fún yín o ẹlòmíì sáwọn títí ọ sáwọn síyàwó lè rè ó sáwọn síyàwó lè rè wọn ò lè jẹun gidi lé wọn kọ́ra ń jẹ ọdún wọn ò lè jẹun gidi tó bá wá dé báyìí wà lọ fẹ́rẹ̀ lọ́nà yọ tẹ̀lé ọlọ́run wọ́n bá wa jẹ́ lé ọmọ ni wọ́n máa jẹ́ lé ọmọ ọmọ ni ọ̀rà tó bá pa àwọn ibiṣẹ́ yìí ní àtá àwọn ewé ẹ̀rọ mú yẹn níwà kó jáde ẹ̀rọ pọ̀nmọ́ yẹn rẹ̀ bá ó ti tó rẹ̀ àwọn ewé mọ̀ kó báyìí àkíyàmọ̀ láti gbádùn àkíyàmọ̀ láti gbádùn mùsùlùmí ẹ̀ àjẹ́mìnà ayé àjẹ́mìnà tí wọ́n dàrí kẹ́hàmù ayé yìí náà ẹ̀gbé ẹ̀wọ̀n lọ́jẹ́ fún wa ẹ ṣáà jẹ́ kíkà mánẹ́jẹ̀ bẹ́ẹ̀ ẹ̀já mánẹ́jẹ̀ bẹ́ẹ̀ àwọn bá dé báyọ̀ lọ gbádùn yóò mú mineral yóò mú juice káfà láì fi ọ̀pá yẹ má yàwó lé òní gbádùn bá sọ fún àwọn ọmọ ẹsẹ ẹ wọ gàrí sómi ẹ bọ gàrí sómi ẹ gàrí láti rà á nílé o ẹ bọ sómi kò tó nira ṣúgà fún ẹgbẹ́ ìyá tí máa ń ká máa dáa ní ẹlòmíràn yàrá bá ẹlọ́gbà wọn pa ní ìsanwó fún wọn ọ̀sán títí ọ̀sán dénú lé rẹ̀ ọ̀sán sáwọn ọmọ rẹ̀ òun nìkan náà máa yọ̀ tẹ́ ọmọ rẹ̀ máa rù òun nìkan náà máa dá ìyàwó máa rù àwọn ni ọ̀sán débi pé ẹlòmíràn sáwọn débi pé kò lè ra aṣọ sọ́wọ́n ara rẹ̀ kò lè ra aṣọ sọ́wọ́n rẹ̀ ẹlòmíín sáwọn débi pé kọ̀ọ̀rán máa lọ ní ìwé tó yẹ kọ́ran lọ ọlọ́ọ̀ni tó ń ṣe ìmọ̀ràn polóore fún ọ polóore fún ọ. owó afá ìran làwọn. ẹ má lọ rò polóore fún yín o. báàlù wà ṣàrùn làwọn. báàlù wà ṣàrùn làwọn. ọlọ́ọ̀ni gbogbo ẹ̀yà pátápátá tẹ̀ ń ṣe yìí lọ́jẹ́ fún yín eré lọ́jẹ́ fún yín ọláì ọlọ́run sọ fún wa olórí ikú la ń jẹ́ fún àwọn àtàwọn ọmọ ló ṣe ni àtàwọn owó ló ṣe ni á ah, wọ́n yẹn ń sáwọn láyé ọláì ẹ bá bá àwọn lọ lọ sọ́dọ̀ ọmọ àwọn náà wà á ka tí wọ́n kalẹ̀ yóò sì gé yóò wà á ka tiẹ̀ kalẹ̀ sọ gbọ́tọ́ lọ́wọ́ ọba tó fún ọ lówó ni àwọn kan náà ń bẹ tí wọ́n dààmú bíi tiẹ̀ táwọn ò rí i. sọ ọgbọ́tọ́lọ̀ wọn bá tó fún ọ nímọ̀ ni àwọn ẹ̀kan náà tẹ ọpọlọ wọn kalẹ̀ wọn káàkiri wọn wọn dààmú wọn sáàìsùn ọlọ́run tó kó wọn fún wọn. ọmọ rẹ̀ ó ní kí wọn náà gbà ọmọ fi sáyé wá fi báyìí ló òun fẹ́ ra ọfẹ́ ra mọ́tò àlò ọfẹ́ lọ gẹ́gẹ́ ọwọ́ nídìí owó hmm, aṣọ àbúlẹ̀ mọ́tò àlò kò ní ń kù ọwọ́ fẹ́ ra èyí tó jẹ́ báwọn à mọ́rúwá kẹsẹ̀ mọ́tò èyí tó nìyẹn yọ lẹ́nu wọ́n fẹ́ ra ọwọ́ bá ẹnìyẹn ẹnìyẹn olówó ni o ó tó ẹni tó yẹ ẹnìyẹn tó súnmọ́ kọ́ dọ́dọ̀ rẹ̀ ó ní kó jọ kọ́ ràn wọ́n lọ́wọ́ kó sì ràn lọ́wọ́ fún wọn nítorówó ìwé ni pé à máa wù ẹ́ èmi náà ní bùkálà tẹ́lẹ̀ lásìkò yẹn ẹni ẹni tó sì lọ báyọ̀ yìí ẹni tó lọ báyọ̀ yìí ọjẹ́ ọjẹ́. ìyá rẹ̀ jẹ́ ọ̀rẹ́ sẹ́ni tó lọ bá ìyá rẹ̀ wá sí láyé lásìkò yẹn wà lọ́gbọ́ rẹ̀ ìyá rẹ̀ àkọ́rẹ́ ìyá kó wo pé kó wo ọ máa lọ gbà wá wà máa lọ wà kó fi rí nǹkan fẹ́ ṣe ẹ dáàbò kó tẹ́lẹ̀ kọ́dà kọjá sí pé ní pé àṣàlùkù tó ń lò yìí ó ti bàjẹ́ àbí ó rí mi lò mọ́ ọ̀dà mi lówó tó tó gbéra lọ púpọ̀ kò sí bẹ́ẹ̀ o ó ní àkọlù bàbá wa báyọ̀ òru ó lè nínú láwọn tó sí mo ní tó sí kó o sì wò kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run kọ́ ọ̀rán tíjọ́ tí wọn náà ní kọ́ fifty thousand lọ́dọ̀ olówó mi kàkà kí ìṣòro yẹn kó di tẹ̀tẹ́lẹ̀ kọ́ sọ̀ ẹ̀ bàbá mi dẹ́kọ̀ bẹ́ẹ̀ yóò wá fún tàbí hàn yín lọ́wọ́ má bínú akọkọ mi má bínú o ìnáwó tí mo ṣe lọ́jọ́ pọ̀ gan-an ìyẹn wà ó wà náà lọ́wọ́ fifty thousand wá sọ́dọ̀ ọwọ́ á fún ní two thousand pé kí ni àwọn dá lọ́la yàrá. ó yẹ kó dàrú láyà ẹlòmíín sì ní ìwọ tó bá fi títà àwọn lọ́sọ̀dọ̀ rẹ yóò sì máa lẹ́yìn ìgbà yóò sì máa gbé nǹkan táwùsà sì yẹ wọn gbèsè ìjẹ́ tó bá nánú tí o kó jọ yìí tó o fi ṣètò ọlọ́run ọba tó o náà kúrò ẹni yìí tóun náà dùn lọlé sọ́dọ̀ òun tó ní kùkù fún ọ̀nà òun náà yóò wá wọn yóò wá ka wọn yóò wá ka wọn ìṣòro tiẹ̀ náà kalẹ̀ kò sì níṣòro o lè ní àgbo lọ́jà kan tí mo fẹ́ rà níbi omi wọ́n gbé mi lówó ṣé nígbà tí wọ́n gbé ọ lówó tó tọwọ́ rẹ kan yìí. ẹ dàpọ̀ ẹni tí kọ̀ǹtù tó yẹ pé owó ti wọlé fún lójúmọ́ one hundred thousand naira ni wọ́n á gbé ní fifty thousand naira ni wọ́n sọ pé wọ́n gbé mi lówó ẹnìkan sì bá ìrànlọ́wọ́ twenty thousand naira lọ́sọ̀rọ̀ rẹ̀ ṣẹ́gbẹ́ nìyẹn ṣe rẹ̀ ọlọ́run ní mọ́rò pé tó ń se àrùn tó ń se yìí mọ́rò pé olóore mọ́ ò bá kú aṣáàrùn ńlá. bẹ́ẹ̀ni kú aṣáàrùn ńlá wo. ọlọ́run láburú ní jẹ́mọ̀ yín èyí tẹ̀sí nímọ̀ náà tọ́yọ̀ kẹ́ ẹ̀ náà báwọn èèyàn tẹ́ ẹ̀ náà fún wa. wọn bá wá sọ̀rọ̀ tó bá fẹ́ kéwú gbogbo àlàyé tó yẹ kó síbọ̀ mọ̀ yẹn kò ní í ṣe fún ọ̀nà tó yẹ kó gbà fi ṣàlàyé kéwú kò ní í ṣe fún kó sàmásìn náà kó má fi dáàmà tí ò bá tó ti dáàmà yọ ọlọ́run tẹ̀ ń ṣe yìí ọlọ́run dàbòrò lọ́jẹ́ fún yín o ọlọ́run wa sọ ọmọ àbúrú tí ọ̀jẹ̀. ọlọ́run tó bá dijọ́ gbé náà kìí àná ọlọ́run ní mẹ́ bá kèlò bíi ọlọ́run ní tẹ́ fi sáwọn yẹn gbogbo ẹ̀ àkójọ ìmọ̀ tẹ́ fi sáwọn owó tó yẹ kẹ́ ẹ ná fáwọn èèyàn tẹ́ ẹ̀ ná fún wọn ọlọ́run lákòjọ àwọn aṣọ di chéènì aṣọ di chéènì yòtọ̀ wà kúrò náà á wà fi kọ́ wọn lọ́rùn wọnú náà. ìtẹ́ ẹ̀fí sáwọn yẹn á sọ di chéènì á wà fi kọ́ yín lọ́rùn á wà fi wọ́n wọnú náà. gbogbo owó tọ́ ẹ̀kọ́ nábàwọ̀ yẹn tọ́ tálíkà olówó mi ọmọ pé ọlọ́run sọ owó fóun torí tálíkà ní gbẹdẹgbẹ wọn tọ́ ọ̀bá náà fún wọn ó ti di wọ́sí ọlọ́run ẹ̀mọ́ wa ṣe ra yín àti lọ tó lówó mi pé ẹràn wá lọ́wọ́ gbà mí máa níyàn la ọ̀gọ̀rọ̀ àwọn olówó wa wá ní ibi tí wọ́n náwó sí ibi tí ó ti táwọn yóò ti gbà fún wọn náwó lọ̀gọ̀rọ̀ wọn náwó sí. tẹ́ ẹ bá bàbá wọn níjà kọ́kọ́ pé ẹjọ́ ẹràn wá lọ́wọ́ a ní ìdìkan báyìí wọn ní sí wò àmọ́ owó tí wọ́n ti ọ̀ pariwo wọn òun làwọn máa ná owó tí ọ̀ pariwo wọn táyé ọ̀gbọ̀n wọn mọ̀ táwọn mọ̀ pé aláàjì kọ́lá owó lára fẹ́ẹ́ òun ló ṣe báyìí ọlọ́ba gbogbo yín àmì yìí tí ó nà ní wọ́n mọ̀ wọ́n báyìí lẹ́yìn kankan ò ní mọ̀ tó o jẹ kò jẹ ní gbọ́pẹ́ ṣàdúrà fóun kò ní náà owó bẹ́ẹ̀ tẹ bá wá retí twenty thousand tipátipá ní òbí fún yín ní five thousand ó sì ní owó tí ó lè kó lọ́nà gbogbo ìtẹ́ ìkójọ yìí ẹ̀ lè kó lọ́rùn torí pé ẹ wáyé láláì ní kankan ni ẹ lọ láláì ní kankan náà lọ́lọ́ fẹ́ fún wa nínú nínú àwọn àyà lọ́lọ́ ní á fi wọ yín lọ́rùn á fi kọ yín lọ́rùn gbogbo tẹ́ ẹ fi sáwọn láyè yìí á sọ ní chéèrè á fi wọ ìwọ̀n nù náà. sàyíkọ́ wà fún dàda dáhùn bíi ìyá ọmọ ìkìyà. ọlọ́run ẹ̀yà ọ̀hún ẹ̀yìn ọ̀gbà pé. ولله ميراث السماوات والأرض ولله ميراث السماوات والأرض ọlọ́run ní sẹ́yìn àwọn ọmọ pé ọlọ́run ọba ló ní ìjọba sánmà àtìlẹ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ní òtògùn ilẹ̀ àti sánmà ni àti ti ń bẹ ní sánmà àti ti bẹ nílẹ̀ sẹ́yìn ọmọ ni ẹ̀dá kan ti lólówó kan rí tó ṣe pé ilé tó kọ́ ọmọ sí mà ṣé ẹ ti rí kọ́dà yàrá kan kò lè dá gbé nítorí wọn lọ kò lè dá yàrá kan kò lè dá gbé. táwọn ẹni tí wọn fẹ́ sìnkú tí wọn bá ya wèrè wọn ò ní sin owó rẹ mọ́. tọpọlọ wọn ò bá dàrú wọn ò ní kó dúkìá pé tọ́ àdúgbò tí láre mú wáyé tó ní láyé ẹ̀já sí ọ láre wájú pọ̀ mọ́. dáká ìwọ́n dàrú tó máa ṣe bẹ́ẹ̀ dáká ìwọ́n dàrú ó túmọ̀ sí pé gbogbo tẹ́ ẹ níyì ní ọlọ́ni òdòdó rẹ̀ ẹ lè kó lọ ẹlòmíì wá kọ́lé ọgọ́rùn ilé kí wọ́n gbé ilé ọgọ́rùn tẹ bá rántí gómìnà òfin kọ ẹni à torí àwọn ọmọ ẹni káwọn ní ọba fi jẹyà ẹlòmíì kọ́lé sí nàìjíríà dé ó kọ́ sí lọ́ńdọ̀ ó tún kó lọ́dọ̀ ó tún lọ́dọ̀ ayé tó lọ kọ́lé síbẹ̀ ẹ dàpọ̀ tí ì bá ṣe pé èṣù ti kàn ọ́ jẹ èso ti tàn ojú ti gbà làákàyè rẹ ilé tó ọkọ sí london gba ọmọ lọ gbé yóò tún wá kọ́lé sí london kò kọ́yọ̀ kan táwọn tó bá tẹ̀ lọ bísí ti london yóò gbé bẹ̀ fúngbà díẹ̀ yóò tún wá ní kò ọkọ̀ mi mẹ́wàá sí london ó tún lọ dubai mi mẹ́wàá sílẹ̀ ẹ dákun ti nàìjíríà ti ń kọ́ gan-an ó sì láwọn tí yà ń jẹ tí wọn ò rí lé gbé àwọn tálíkà mi tí wọ́n ń dààmú káàkiri kọ́dọ̀ ọ̀rẹ́ mi tó ti nílé tó ti pé ilé rẹ̀ jókòó nílé mọ́ tó yẹ kó fi sàánú rẹ̀ kó fi sàánú rẹ̀. ẹlòmíì ti wọ ó ti wọ eighty years ìsì tó sì tẹ̀lé àkìtà kí mo tó fẹ́ kọ́lé mi náà. ọlọ́run tó ọba ń lọ kó o lè gbé kankan lọ gbogbo tó o níyèmí ọlọ́run náà ní ìdìbò rẹ̀ ọlọ́run láwọ ọlọ́run ọba àwa láàjogún sámà àwa láàṣìjogún lẹ̀ àti tí mẹ́lẹ̀ kọ̀ wá tán yóò tá a kọ̀ wá sáyé àmú kankan wá tá a bá sì padà náà àní ṣe kí ni àní mú kankan lọ ó gbogbo wa máa ronú ká máa ronú pé á ti ẹ̀kúnjọ kan ká fi má sàún tá a bá ní ká fi náà ìgbà míì téèyàn kó wà sí téèyàn ò sì ka tíra o lè má máa ronú gbogbo nǹkan báyìí àwọn tó bá ti gbọ́ wà tó sì ká síra ó yẹ kó o lè máa bẹ̀rù ọlọ́run ọba kó mọ̀ gbogbo tó náà gbogbo tó ní ìnáni ọ̀tàn fi ṣe dáadáa nítorí ọba náà ní tiẹ̀ ẹnìkan kọ ni ó ní ẹ̀dá ẹsẹ̀ rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀wù wárí nítorí ọ̀la ẹ̀dá ẹ̀sọ̀rọ̀ rí nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló ṣe pàtàkì kò sẹ́ni tọ́ ọ̀la ayakolo wa ẹ̀dá ẹsẹ̀ rí nítorí ọ̀la ẹ̀dá ẹ̀wùwá rí nítorí ọ̀la ẹ̀dá ẹ̀sọ̀rọ̀ rí nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá ayakolo wa tọ́ ọ bá náwó rẹ tọ́ ọ bá náwó rẹ ìwọ lọ gbàládà rẹ lọ́la ìwọ lọ gbàládà rẹ lọ́la ìtọ́ba fowó rẹ ṣe kalẹ̀ láyé ìwọ lọ lò lọ́la àmọ́ tọ́ba lò ṣe táwọn èèyàn tí wọ́n ń dààmú tọ́lọ́ sì ṣe fún wọn tí wọ́n kà wọ́n kún tó o gbé bàtọ́ sàn ṣiṣẹ́ kí ló ń wò. èmi náà láwọn ọmọ tí mo fẹ́ bọ̀ mo ní bùkátà tèmi tó ń sọ bẹ́ẹ̀ lẹ́nu tó wù pé jọ́kan ni wọ́n náà ní wọ́n tó wá sẹ́ni tó ọkọ́lé lónìí wọ́n jẹ́ tí wọ́n náà sí kọ́kọ́rọ́ oúnjọ́ tí wọ́n tó pariwo mọ́ ọ ẹlòmíì nígbà tó fẹ́ balẹ̀ èrò lánàá tó ní mú àgbẹ̀mẹ̀tì àti kọmíṣàn ó ti olé o àgbẹ̀mẹ̀tì àti kọmíṣàn òun ni òjò orílẹ̀-èdè gbà ọwọ́ akẹ́kọ̀ọ́ ìfara ni wá èyí mú ọmọ pé gbalé twenty four thousand naira náà lówó ọdún kan ó sì ní wá gbẹmẹtì commission sixty thousand wa ṣẹlẹ fún dára twenty four thousand naira lówó lé wọ́n ní ọ̀sán ọdún méjì ó jẹ́jẹ́ ní forty eight thousand naira agreement and commission wa jẹ́jẹ́ ní níbo láàkó sí kò lákọ̀ọ́lẹ̀. forty eight thousand tó dá yẹn náà ọdún méjì ló fi dájọ́ wọn. ọwọ́ àtúnrí tán wá ní agreement and commission ẹ̀tún ní kọ́ lọ́wọ́ wá sixty thousand ó dẹ̀ ti tẹ́lẹ̀ pé òun ò lè sọ ju thousand lọ kò wá jẹ́ yẹn gbà. ẹ ẹni tó fẹ́ sunkún níjọ́sí tí ìnira yìí mú ẹ ọyẹ kó do tiẹ̀ máa mẹ́rin kó ronú tọ́sẹ̀lẹ̀ sóhun náà ìjọ kìíní àná kó ro máa mẹ́rin lára tiẹ̀ ní wàá lé tiẹ̀ ní wàá lé yọ mọ̀ ní ah, ẹ̀yin ọmọ tí bá ń wí nísìn ni ah, tẹ bá mọ iye wàhálà tí mo fi kọ́ léyìí tẹ bá mọ iye owó tí mo fi parí léyìí gbàtúndé ah, la ti ń jẹ o ó ti gbàgbé àná ni bàbá ní o fẹ́ gbalé fèsì mìíràn wàhálà tí wọn náà wá wá sí tàgbà káàkiri àbá òdílé ọ̀tá rẹ̀ yáwó torí kó lè yé ìlú mú gbà wọ ara tí ló ní mọ wọn náà wá dúró lé ní pé hundred thousand lọ́gbà hundred thousand ni màá gbà tẹ́ẹ̀ bá ti lè gba ìpínlẹ̀ tẹ́ẹ̀ bá ti lè gba ìpínlẹ̀ ó yẹ ká lè ronú bẹ́ẹ̀ kò sí tá a kò sí tá lọ bó gbà tán náà ọ̀nà náà ni ó yẹ káàtì máa ronú pé kò sówó tá a gbà á gbàrà nìkan ni ẹjẹ àgbà yìí tọ́lá lùwárí ká ẹjẹ àgbà yìí tó ṣe pé tá a bá kú náà bá èyí rẹ̀ láti kẹ́ àmà kí ló dé ẹ báwọn onílẹ̀ ṣe ń ṣe tiwọn òun náà ń bú onílẹ̀ gbà tó ń lẹ̀ bẹ́ẹ̀ kalẹ̀ mú a àwọn yẹn wọ́n rojọ́ láti kẹ́ àmà ẹ bí láwọn ọ̀dọ́ ṣe rojọ́ làwọn tí wọ́n ta rẹ̀ náà ṣe kẹ́ni wọ́n rojọ́ ìwọ́n nígbà wọn ń powó tí ọ̀la kọ́ lẹ̀ ìwọ láńlọ́ọ̀dù náà ń pọ̀ òṣè tiẹ̀ oríṣiríṣi owó làwọn onílẹ̀ náà ń gbà wọ́n bá fẹ́ talẹ̀ fún ọ ọ̀tọ̀ làgbákò fún wọn talẹ̀ fún wọn tún tà fẹ́ lómi wọ́n lè talẹ̀ kan plọ́ọ̀tì kan fún yẹn mẹ́wàá ẹni ọba jẹ tọba wa jẹ kó ọba ara lẹ yìí ọ̀rọ̀ plọ́ọ̀tì kan fún wọn wọ́n ní báwọn ẹ̀ka ọmọ náírà lọ́wọ́ plọ́ọ̀tì kan wọ́n sì gbowó yẹn lọ́wọ́ yẹn téèyàn bá rajà bọ́ bá lọ sí ọjà tó bá ra ṣẹ́ẹ̀tì wọ́n fọ́n rí sí ìjà lóhùn ní fún ọ. sọ àmọ́ sanwó rìsíìtì lọ́dọ̀ àwọn ọmọ onílẹ̀ ó sanwó rìsíìtì o o ti sanwó ilẹ̀ five hundred thousand ó wù kọ́kọ́ rìsíìtì lọ́wọ́ wọ́n tó ọ̀gá tó bá yẹ kí gbèsè wọ́n sọ fún mi ọ̀ ah, sanwó rìsíìtì tó fi kọ́ rìsíìtì fún ọ. wọ́n á lè ní ten thousand twenty thousand wọ́n lè ní fifty thousand. tó ọba ti rà gbogbo ẹ àwọn yẹn pọ̀ lẹ ọ̀sàlẹ̀ lẹ lẹ̀ tó bá tó gba rìsíìtì tán o ò tí ì ralẹ̀ o èyí ṣe kéde èyí ralẹ̀ a ah! ọlọ́run ní ẹ̀rọ̀nú ẹ̀wà ìtẹ́sí ẹ̀wà ẹ̀kọ́ wa balali kìámà tó bá fẹ́ o tó wá sàgbémẹ́ntì o ṣe kéde. ó ṣe agreement ó agreement fifty thousand agreement yẹn ni pé a ṣáìsì pé àwa la ṣe kíni yẹn ọ̀jẹ̀ kankan agreement ni òun kankan ni pé ọfẹ́ ra nìyẹn ó ti ra wàá gba agreement yẹn fifty thousand èmi twenty thousand èmi hundred thousand bí bá ṣe yí náà. ìmí two hundred thousand tó bá tún ṣèyàn tán o ti rà o o ti rà rẹ náà o àwọn tí ó sáyẹnsì náà o tó fún wọn lówó àwọn tí ó sáyẹnsì agirimẹǹtì o tó dégé ni o ti lẹ mílò tó rà o dòwò lẹ mẹrin tó sàn tọ ìgbà tó bá wá sí ìlú tán wọn ẹsẹ̀ máa kọ́ ọ̀rá rẹ mọ́ ọba tó wá ti kọ́ ọ̀rẹ́ kọ́ ó tún wá san ovation bí ọbẹ̀ gbé blọọkù síbẹ̀ wọn ò bí ọ̀dà ọ̀yà láti ọ̀rẹ́ tó bá ní ọ̀hà bàbá rẹ lónìí lẹ́ni kò tó sanwó yìí lọ́tọ̀ ọ̀ sanwó yìí lọ́tọ̀ tó bá jẹ́ kó wọ́n yẹn mẹ́ta lọ́ba ti ra lẹ́yìn ọ̀rà plọ́ọ̀tì mẹ́ta ọ̀rà lóyìn mẹ́tẹ̀ẹ̀ta níbi aláàtẹ́nì kọ̀ọ̀kan tó bá ti fẹ́ kọ̀ọ̀kan síbẹ̀ ló sì kí ni wọ́n ti gbowó yìí lọ́tọ̀ọ̀tọ̀ tó bá wá kọ́lé lọ tó bá kọ́lé lọ tó bá kọ́ alájà alákọ̀ọ́kọ́ tó bá kọ́ alájà lẹ́kẹ̀ẹ́ ó tún sanwó gẹ́gẹ́ mi owó kan tó fẹ́ jẹ́ kí ni. ẹ̀dá ẹ̀sẹ̀ rere nítorí ọ̀la. ẹ̀dá ìwárí nítorí ọ̀la ẹ̀dá ẹ̀sọ̀rọ̀ rí nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la ayáfọ́lùwà a ayọ̀múnílẹ̀ ẹ̀ ṣe rí ẹ̀ ṣe dáadáa ọ̀la yín ọjọ́ ọjọ́ àwọn kan ti ta lẹ́jọ́ níyì o wọ́n ti gba gbogbo owó tá a sọ yìí ọjọ́ ra wa ń gba second hand ń gba bí kìíní second hand lóòótọ́ tó bá jẹ́ pọ́jọ́ ra lónìí lẹ́yìn láti lẹ̀ kájọ́kàrà kan gbà lọ́wọ́ rẹ̀ ni wọ́n jà gbà lọ́wọ́ rẹ̀ ni ẹ̀tọ́ rẹ̀ gbà padà ẹ̀tọ́ rẹ̀ ti kìíní ó gbà padà nínú ẹ̀sìn ẹ̀tọ́ rẹ̀ ẹ̀sìn lè tún ọ̀nà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àwọn ni wọ́n ní nípìnlẹ̀ àwọn kan já àgbà ní ọwọ́ wọn ni. àmọ́ tí ọ̀bá rí bẹ́ẹ̀ ẹ wá ní káwọn lánàá ọ̀dọ́ máa kúnlẹ̀ ẹlẹ́ẹ̀kejì rà wọn ò tún wá náwó yẹn náà sínú ìlú gbogbo ó tẹ̀wá gbà náà ìpínlẹ̀ mi sí àárín lára wọn abẹ́rẹ́ lára wọn àwọn tó tẹ̀lé wọn kì í ó di mọ́tò tuntun tó wá rà inú súwìtì wọn wọn wọn ọ̀tá àbẹ̀kọ́ àbí wọ́n ta àbẹ̀ni ẹ lọ bá lẹ́nu sí wọ́n ta àbẹ̀ni. ẹ wá yọ ní báwọn yẹn lérí ẹ ṣe kí ni ẹ ń sílé báwọn yẹn lérí òjò wa pa àwọn èèyàn nínú ilé tí wọ́n sanwó rẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ bá ṣe lérí ẹ̀tọ́ à ẹ̀ kábàámà rẹ̀. nítorí pé ilẹ̀ tẹ́ ẹ̀ tẹ̀lé bàbá yín o tẹ́lẹ̀ bàbá yín ló ní ibẹ̀ lọ́lọ́ ní ìdòkun rẹ̀ lọ́la kì í sẹ́yìn lẹ́yìn síbẹ̀ yìí náà délẹ̀ rẹ̀ bá ẹ délẹ̀ rẹ̀ mẹ́kọ́ o wọ́n lé ẹ̀bá ẹ̀bá ẹ̀bá ẹ̀bá ẹ̀fà lábàtà lẹ́sẹ̀ kéde lẹ́yọ̀ bó ti. ọwọ́ táwa bá yín tẹ́lá ni ọwọ́ lọ́wọ́ dáná sanwó fún ọ̀la ẹ̀ka dáná sanwó fún mi. ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́wọ̀ kẹ́ ti pẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ ti ọlọ́run ló ní nílẹ̀ ọlọ́run ló nílẹ̀ yẹn nípìnlẹ̀ ọlọ́run pẹ́ ti pẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ ti bàbá yín èmi ò tí a bá wọn sàn sí wọn dàgbò tó olú agbára tó ní o tó fi wá ní láti dọ́ra ó wá ní gbogbo orílẹ̀ yìí obìnrin débi orí àá ìjẹsà lọ́hùn lọ́hùn ìmọ̀ lágbára tí a bá wọn ní o tó fi wá dàgbò sí gbogbo ẹ̀ ẹ́ tó fi wá dàgbò sí gbogbo ẹ̀ tó wá fi gbogbo kiri sí gbogbo ẹ̀ wọ́n náà lọ wọ́n náà làwọn kọ́ débẹ̀ mi ò rí rẹ̀ torí ẹ̀ kọ́ ọlọ́run gbogbo tẹ́ ẹ ṣe yìí ẹ kẹsẹ̀ rẹ̀ ẹ má rò pé dáadáa lọ́jọ́ fún yín o ọlọ́run bá lù wọ́n ṣàrọ́ọ̀n làwọn ọlọ́run ní aburú lọ́jọ́ fún yín o tó bá dijọ́ gbìnà kíámà ọlọ́run ní gbogbo tẹ́ ẹ fi sáwọn gbogbo tẹ́ ẹ fi jàmbá àwọn èèyàn láti wọ ìwọ́nù náà ni ẹ sì lọ́ màmá dájú pé ọlọ́run ọba ni ó jogun lẹ̀ òun ni ó sì jogun sábà àti gbogbo tí mẹ́mẹ́ wọ́n lọ́ọ́ Wọ́pọ̀lù ìmáta àádùn ọ̀pọ̀lì. Ọlọ́run gbogbo tẹ́yìn yẹn ṣe ní sẹ́pátápátá láàfún yín nírú rẹ̀. Gbogbo tẹ́yìn ṣe láàfún yín nírú rẹ̀. Ọlọ́run ẹni tó ṣe dáadáa àwọn ọlọ́wọ́ ọbọ̀ sọ̀kún tálíkì àmọ̀ bá dé. Ipe kò ṣe dáadáa lásìkò báyìí. Nígbà báyìí lọ́jọ́ báyìí. Lálẹ́ ló ṣe ẹni tó ṣe é fún lélẹ́yìí. Nítorí tó torí ẹ̀ fi ṣe é nù. Ọlọ́run á ti á sàn yín lẹ́sàn rẹ̀ á kún yín ní ìrò rẹ̀ ọlọ́run yìí tẹ̀lé sàbúrú náà ọlọ́run kò ṣe lè sàbúrú yìí ó kéré tó ọlọ́run á kún yín ní ìrò nípa rẹ̀ nípa ẹ̀sìn báyìí tó bá gbé ìwé kálukú lé lọ́wọ́ pé ìkẹ̀rẹ́ àkìtà bá kà kàfá bí nà sí kàfíà tọ́mọ́ni ọmọ kàfíà rẹ̀ ẹni náà máa wò pé àwọn tó wá pélé yìí náà síbẹ̀ kò nídìí kó olú gíláàsì kó tó rí o. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها iṣẹ́ ẹni kálukú àti iṣẹ́ ẹkú kálukú kálukú máa rí báyìí lákọọ́lẹ̀ ni kò ní pamọ́ yọmọ wá wò pé àwọn ah, tó kọ ilé yìí náà sí bẹ́ẹ̀ ah, ah, omi ọbẹ̀ lásán tí mo kàn lá omi ọbẹ̀ kí ló dé ṣe mímọ kan ní tọ́wọ̀ náà ní kó tó dé tó o ṣe nù dé ó sì gbàǹda lọ́wọ́ rẹ̀ ọ gbàǹda lọ́wọ́ rẹ̀ ọbẹ̀ ọbẹ̀ wọ bẹ̀ yá múlíkà bó ṣe lù sí bàbá bọ̀ ọ́ la yọ bá ń bẹ̀ báyìí kò ní pamọ́ bẹ́ẹ̀ sì ní kára tó ṣe náà bó ṣe léwu rẹ̀ kó kéré máa ọba níbi ní abásàbòsí abásàbòsí àbá ànábi ní àdóńdóń máa tún yà ọmọ nìkìyà ọlọ́run ní àkóso ẹ bá ṣe láyé bó ṣe léwu kó kéré máa báyìí ẹ ti bá ayé nínú òkùnkùn ńláńlá jọ̀gbẹ̀dà ìkìyàmọ̀ gbogbo alábòsí òní rí nà jọ̀gbẹ̀dà ìkìyàmọ̀ ló kù ní wọ́n wà. ó bá ṣe àbòsó kéré báyìí fọmọ nìyẹn láboró ọ́ fi bára rẹ lò okùn mírímù mírímù ó fi bára rẹ ọlọ́mọdé àwọn àmì òkùnkùn ọlọ́mọsíwá láwọn ọlọ́mọsíwá ló ní sẹ́ẹ̀kú ọlọ́tọ́jú ọlọ́mọba alá الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده àdúgbò fún ọlọ́mọba àdúgbò fún ọlọ́mọba tó ṣe àlàyé àlùkòránì nínú ní nínú fún wa kà á gbọ́ àtúbẹ̀ ọlọ́mọba náà.